nínú rẹ mẹ́jẹ̀ẹ̀jọ tí ń bẹ nínú Al-Qur'ani àfibì ọ́ ọlọ́mọ́fọdún ilé ṣàṣemọ fún Mr Wisdom ọlọ́njẹ́ wọn pẹ́ láyé ọlọ́njẹ́ kẹ́mi wọn gùn ọlọ́mọ́ fi wọ́n ráre ọlọ́mọ́ fi wọ́n ṣẹ̀sín má jẹ́ ó fọ́ lójú kẹ́yìn ayé wọn o ọlọ́mọ́ má jẹ́ ó rọ lápá kẹ́yìn ayé wọn má jẹ́ ó rọ lẹ́sẹ̀ kẹ́yìn ayé wọn o èrò ọ̀tá ọlọ́mọ́ jò ṣẹlé wọn lórí léèní tí wọ́n ń lékún lọ́dún yìí ọlọ́run jẹ́ wọ́n lékún lówó jẹ́ kí Mr Wisdom lékún lọ́lá ọlọ́run jẹ́ wọ́n lékún ní dùnú ọlọ́run jẹ́ wọ́n lékún ní fọkànbalẹ̀ jẹ́ wọ́n lékún láìkú tí í ṣe baálẹ̀ ọrọ̀ léèní tí wọ́n ń ṣọjọ́ bí yìí ọlọ́run jẹ́ kí gbalé wọn ó lékún jẹ́ káwọ ilé wọn ó lékún mọ wàá fìkan gbà kan lọ́wọ́ wọn mọ́tò orí pò ń dùn wọ́n nú ní láàárọ̀ yìí láàárọ̀ mọ́rọ̀ lẹ́mọ̀sán málẹ̀ yìí má jẹun fìbànújẹ́ kẹ́yìn ìdùnnú náà o. Mr. Wisdom, happy birthday to you, my lovely brother. Wish you long life and prosperity. Ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ẹ ní kó sí páńpẹ́ ọ̀tá. Ẹ ní lùgbàdì ayé o. Ẹ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. Ìrù ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lórí ọfà yóò ní bàyín tọmọtọmọ ọfà yóò ní báyìí tayátayá o ní agbára ọlọ́run bẹ́ẹ̀ ti ń lékún lọ́dún sí lónìí báyìí orí ńláńlá ó bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀ yín ìdùnnú ńláńlá ó bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀ yín ayọ̀ ó bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀ yín gbogbo ibi tẹ́ ẹrú kan orí síkẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní rí orí látòní lọ gbogbo ibi tẹ́ ẹrú kan àánú síkẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní rà àánú gbà gbogbo tẹ́ ẹ ti ń fà látàrí mọye ọdún tọ́wọ́ yín ò tó léni tẹ̀ ń lé kan lọ́dún yìí Mr Wisdom ọlọ́njẹ́kọ́wọ́ yóò bẹ̀rẹ̀ sí ní tó gbogbo tẹ́ ẹ ti ń fà tọ́wọ́ yín ò bà léni tẹ̀ ń lé kan sí lọ́dún yìí ọlọ́njẹ́kọ́wọ́ yóò bẹ̀rẹ̀ sí ní bà á gbogbo àyè gíga tó wù yín kẹ́ ẹ dé láyé tọ́lọ́hún ò tí ì mú yín débẹ̀ léni tẹ̀ ń lé kan sí lọ́dún yìí kọ́wọ́ yín bẹ̀rẹ̀ sí ní tó kẹ́ bẹ̀rẹ̀ sí ní débẹ̀ gbogbo èròǹgbà yín ní ti dáadáa kó bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ ọlọ́run kó wọlé àyà àti bàbá tó bí yín sáyé gbogbo tá a tọrọ fún yín ọlọ́run mọ yín o ọlọ́run jó mọ yín la ọlọ́run mọ̀jẹ̀ ràrìnù ọlọ́run mọ̀jẹ̀ ràìnrà mọ̀jẹ̀ kú sọ́wọ́ ajínigbé o ọlọ́run mọ̀jẹ̀ kú sọ́wọ́ agbénipa gbogbo àwọn tí wọ́n máa ń ṣọ́ ní mú gbogbo àwọn tí wọ́n máa ń ṣọ́ ní pa gbogbo àwọn tí wọ́n máa ń ṣọ́ ní gbé ọlọ́run má jẹ́ kó sọ́wọ́ wọn bẹ́ẹ̀ bá kó sọ́wọ́ wọn ọmọ àtìyàwó àtẹbí yín lápapọ̀ má jẹ́ kó sọ́wọ́ agbénipa o gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti ń rántí ní ọjọ́ ìbí yìí ọlọ́jẹ́ ẹ mọ́ rántí ẹ̀ sí dùnú ọlọ́jẹ́ ẹ mọ́ rántí ẹ̀ sí dáadáa ọlá bíbí ànábì Muhammad ọlá la hawla wala quwwata illa billah a ṣe alámúnáṣẹ́ra kan àtàlámútàrà kéfà fún yín pẹ̀lú líláfi kan lórí ọjọ́ ìbí tẹ̀ ń ṣe yìí nígbà tẹ́ bá fẹ́ máa celebrate ẹ̀ lọ́dún tó ń bọ̀ gbogbo orí tẹ́ ẹ fẹ́ láyé ọlọ́run ò jẹ́ ó ti tó ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ ti wà láyè gíga ju ibi tẹ́ ẹ wà lénìí lọ tọdún tó ń bọ̀ ò ní bá nínú sàárè o ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run á dájú lórí yín tọmọtọmọ tẹbí tará o ọlá bisimilahi rahman rahim alam nashra alaka sadrak وودانا عنك وزرك الذي أنقذ زارك ورفعنا لك ذكرك فإنما على عسر يسرا إنما على عسر يسرا فإذا فرقت فانزب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بإجارة مسجل فجعله كأصف معقول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلاف إمر رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وأمناه من هوف الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين هدينا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا مجيب الدعوات àmì gbogbo ta wí fún mr wisdom ọlọ́run ojú ṣe mọ́ wọn lára kàmáta dúró tó dánù wọ́n kàmáta àmà àlètújìzà àlèjàsá olùhàṣán ilà alexan wọ́n ní tá a bá nà kákà sọ́mọ́ làkejì wọ́n ní nineteen tó kù ni gbogbo tá a tọrọ fún Mr Wisdom lórí ọlọmọṣà àdápadà rẹ mọṣà dárí ẹ sọ́dọ̀ tiwa náà o wàlálà hawla wàlà quwwata illa billah mo kí gbogbo ẹ̀yin olóríire tọ́lọ́ ti ní kí ẹ darapọ̀ mọ́ wa mo kí yín o bọ́dà wa Abdul Lateef Dowu mo kí yín ọlọ́run ò ní fa burú ṣe yín ẹ ò ní parẹ́ lójijì ìbànújẹ́ ó kéré tóbi ò ní wọlé tọ̀ yín tẹ́ǹtì ìbànújẹ́ wọn ò ní ta síwájú ta yín ọlọ́run ò ní fi yín pa àwọn tó bí yín lẹ́kún o ọlá aláhàwùlà wàlà kú wata ilà abìlà bọ́dà Sunday ọlábìyí àgbòrò ẹ ní ṣòfò ẹ ní pòfò ẹ ní gúnlẹ̀ síbùté òfò gbogbo dáadáa tẹ́ fẹ́ lọ́lọ́run ó ṣe fún yín gbogbo aburú tẹ́ fẹ́ nùgbésí ayé ọlọ́run á lè jìnnà sí yín o.

prince oyedokun shina ọlọ́run jẹ́ ká dúró ayé gbà o ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀ ọlọ́run á fà yín lọ́wọ́ sókè gbogbo ìtó gbogbo tó wùn tẹ́ fẹ́ dé láyé ọlọ́run ó mú yín débẹ̀ gbogbo tẹ́ fẹ́ láburú láyé ọlọ́run ó lè jìnnà sí yín o ẹ ò ní kó sí páńpẹ́ ayé o èrò ọ̀tá ò sì ní ṣẹlẹ̀ yín lórí ọlá bíbí ànẹ́bì ọ̀là la hawla wala quwwata illa billahi al-aliyyul azim. lẹ́yìn ìgbà tí mo ti kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì nírọ̀lẹ́ yìí mo wá kí mo wá mo wá darí ọ̀rọ̀ mi padà wá síbi tí mo ti sùn lánàá à ń dìbẹ́tì lánàá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyá Modúpẹ́ Onítìrí à ń jẹ́ kó yé gbogbo wa lánàá pé iṣẹ́ tí ìyá mo dúpẹ́ onítìrí ń jẹ́ pé kì í ṣe iṣẹ́ Yorùbá nation ni wọ́n ń jẹ́ o báwa kan bá jókòó tá bá ń pariwo Yorùbá nation no going back kì í ṣe ìyá onítìrí ò sí inú ìjìnlẹ̀ Yorùbá nation nínú àkíkí ìyá Yorùbá nation wọn ò sí lára wa gbogbo ẹnu la sì fi ń sọ la sì fi ń rinlẹ̀ fún gbogbo ẹ̀yin èèyàn nígbà tó ṣẹlẹ̀ tí wọ́n kó àwọn èèyàn nìbàdàn olóyè Sunday Ìgbòho Ṣàwọn Adéyẹmọ jáde ó pariwo wọ́n pariwo fáyé pé mi ò mọ nǹkan kan sí o kò sí ní kàn mí o mi ò lọ́wọ́ o mi ò lọ́wọ́ sí ní ṣẹlẹ̀ yẹn bàbá wa Oyèdóyìn Oyè Báyọ̀ ẹ ò ní má padà sí aburú o ìbànújẹ́ ó kéré tóbi ò ní wọlé tọ̀ yín ẹ ní fojú sunkún ọmọ ọlọ́run oníṣẹ́ yín náà lọ́fọ̀ tí ó ṣe ayé o rẹ́sìn pèsè òjijì ayé ò ní gbé lórí àwòrán yín gbogbo ibi tẹ́ ẹ ti gun mọ́tò dé ẹ ò ní padà fẹsẹ̀ rìn débẹ̀ mo kí yẹn káàbọ̀ sórí ètò sà olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ jáde ó pariwo fáyé pé mi ò mọwọ́ mi ò lọ́wọ́ sí o kò sí ní tó kàn mí bẹ́ẹ̀ o nítorí gbogbo ayé ti fọkàn sí wípé gbogbo nǹkan ni ohun tó bá ti ń ṣẹlẹ̀ nípa tá à ń pè ní Yorùbá Nation gbogbo ayé ó mọ fi wọn mọ fi tì sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho ṣá ọmọ ni because wọ́n mọ̀ wípé òun ló gbé àsíá Yorùbá Nation lọ́wọ́ tí anything bá wá ṣẹlẹ̀ nínú tá à ń pè ní yorùbá nation nínú ọ́sùn yẹn kò sẹ́ni tí wọ́n fi tì sí lọ́dọ̀ ju ọ̀dọ̀ ọmọ adéyẹmọ lọ wọ́n fi tì sọ́dọ̀ bàbá banjẹ akíntóyè bàbá banjẹ akíntóyè náà rẹ̀ ti ya gbọ́n àwọn náà sáré bẹ́ jáde wọ́n sọ fún gbogbo ayé lórí mídíà pé ẹ dákun èmi ò mọ̀ nǹkan sí o ìgbésẹ̀ tí ìyá mo dúpẹ́ onítìrí gbé kò sí ní tó kà wọ́n o ó wáá ṣe mí léèmọ̀ páwọn amukun mẹ́kọ̀ọ́ kan jáde wọ́n ní olóyè Sunday Igboho ṣàṣe lè jáde ṣe bí ó sọ pé òun wọ́zù òun wọ́zù òun jàjà ìgbára fún Yorùbá nation ni nígbà tó wá rí àwọn kan tí wọ́n gbégbèsè ẹ̀ báyẹn ńṣe ló yẹ kó sọ̀pọ̀tì wọn kò yẹ kó dáde pé òun ò mọ̀ sí tí ń túmọ̀ sí pé àwọn tí wọ́n jáde yẹn gangan lọ máa kí ilẹ̀ Yorùbá ṣẹ́rí pé irú ẹni bẹ́ẹ̀ mokun mẹ́kọ òpònú èèyàn nírú ẹni bẹ́ẹ̀ a tó pọ̀ lórí ẹ̀ lánàá kí ló tún wá mú mi jáde lérí ẹ̀ nírọ̀lẹ́ yìí ẹ bá mi ṣí ẹ prógrámù yìí ẹ bá wa love ẹ bá wa like ẹ bá wa share torí ọlọ́run torí ànẹ́bí ẹ mọ̀ wò tiwa o Mr Wisdom tẹ bá ń bẹ́yà yín pẹ̀lú mi ẹ bá mi share rẹ̀ sọ́dọ̀ dọ́dọ̀ olóyè Sunday Igboho ṣàwọ́madé yẹn mọ́ torí mo fẹ́ direct mẹ́sẹ̀gì mi nírọ̀lẹ́ yìí sọ́dọ̀ olóyè Sunday Igboho ṣàwọ́madé yẹn mọ́ ni ẹ bá mi sọ fún olóyè Sunday Igboho ṣàwọ́madé yẹn mọ́ kí wọ́n fura. ẹni kí wọ́n fura o pánsá òfura pánsá náà àjà òfura àjájì wọ́n ló nílé tí ò bá fura wọ́n ní ọlọ́ṣà máa ń kóru wọn ni mo jókòó mo wòye mo ronú nípa arábìnrin tá a pè ní Onítìrí yìí mo wá rí wípé. irinṣẹ́ kan nìyá náà jẹ́ fáwọn kan irinṣẹ́ kan nìyá mo dúpẹ́ onítìrí jẹ́ fún àwọn kan tẹ́ ẹ bá sì gbàgbé mo sì bẹ ọlọ́run lánàá pé gbogbo ohun tó wà nínú gbogbo ẹni tó wà nínú òkùnkùn tó ń tabà sínú mọ́lẹ̀ àbí gbogbo ẹni tó wà níbì kan tó sọ ìyá mo dúpẹ́ onítìrí di irinṣẹ́ láti máa lò kọ́lọ́n kó jọ kó túnú àṣírí wọn láìpẹ́ láì jìnà èmi jókòó gẹ́gẹ́ bíi làákàyè ọmọdé mi mo jókòó mo ronú lọ síbi pé n tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká wòye sí dáadáa àwọn kan ló wà níbì kan tí wọ́n gbé Yàmọ̀dúpẹ́ Onítìrí dìde gẹ́gẹ́ bí ìròrí mi o wọ́n gbé ìyá yìí láti wá da tí wọ́n pè ní Yorùbá Nation láti wá bàjẹ́ tá a bá ní ìyá yìí jẹ́ irinṣẹ́ olóṣèlú àmọ̀ṣísọ tá a bá ní àwọn ìjọba kan ni wọ́n gbé ìyá yìí kalẹ̀ ni wọ́n negotiate pẹ̀lú wọn láti fi ba ìrìn àjò tá à ń pè ní ìrìn àjò òmìnira ilẹ̀ Yorùbá yìí jẹ́ tá a bá ronú lọ síbi bẹ́ẹ̀ mo rò pé àwa tá a bá ronú lọ síbi bẹ́ẹ̀ àmófo tá a bá sì tún ronú wípé bóyá ilẹ̀ yorùbá bóyá ṣe ilẹ̀ yorùbá lápapọ̀ ẹ jẹ́ á ronú lọ síbi pé ilẹ̀ yorùbá lápapọ̀ ṣé kìí ṣe pé wọ́n ó ní ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣe ìyá mo dúpẹ́ onítìrí tí wọ́n ní oró nì sínú pé kí n tó kúrò láyé ẹ̀yin yorùbá ẹ̀ gbà ẹ jẹ́ làákàyè lọ síbẹ̀. tá a bá gbàgbé bàbá wa MKO Abíọ́lá ọlọ́mbà wa kẹ́ wọn ìyòbá ló dà wọ́n ìyòbá ló da bàbá yẹn ìyòbá ló ṣe ló ṣe ló ṣe atọ́nà bí bàbá MKO Chief MKO Abíọ́lá ṣe bọ́ sọ́wọ́ kú mo jókòó mo ronú mo ronú débi pé ṣé kìí ṣe pé ẹ̀san. MKO Abíọ́lá ni ìyá Modúpẹ́ Onítìrí fẹ́ gbà lára awọ ọmọ Yorùbá because ìyá Modúpẹ́ Onítìrí gbogbo wa náà la mọ̀ nígbà àwọn ọmọ Yorùbá ni wọ́n ti MKO Abíọ́lá tìítì tí wọ́n fi tì pa nígbà tí wọ́n dẹ̀ fẹ́ mú bàbá yìí àwọn ọmọ Yorùbá náà ló mú páàsì sílẹ̀ àwọn ọmọ Yorùbá náà ló ní sábàbí tí wọ́n fi ẹsẹ̀ ẹ̀yìn jẹ tó fi ṣu ẹ̀ tàbí mọ́ni máa ń sọ tó fọ̀bẹ ẹ̀yìn jẹ MKO Abíọ́lá níṣu. àmì ẹ ṣe Mr Taiwo àbí asista Taiwo Esther ẹdúnjọbí ẹ ò ní ya wèrè irú yín ò ní burú ṣẹ̀dá yín ò ní gbàbọ̀dè gbogbo tẹ́ ẹ bí lọ́mọ ẹ̀ ní fojú sunkún wọn o ẹ ṣe àdúpẹ́. ọlọ́run jẹ́ kẹ́mi yín ó gùn bọ́dà Sunday Ọlábìyí Àgòrò ẹ ò ní parẹ́ lójijì ìbànújẹ́ ó kéré tóbi ò ní wọ ilé tọ̀ yín gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ẹkún ẹ̀ ní báwọn sùn kán bẹ̀. ọ̀rọ̀ tí mò ń sọ yèmí jókòó mò ń ronú ni mò ń gbé sínú làákàyè mi wípé àwọn wo ni wọ́n lè wà lábẹ́ orò tó rò fi ń ké gan-an àwọn òwò gan ni wọ́n ń lo ìyá mo dúpẹ́ onítìrí gẹ́gẹ́ bí irinṣẹ́ àwọn òwò gan ni ìyá mo dúpẹ́ onítìrí ń ṣiṣẹ́ fún gan ṣé ká sọ pé ìjọba ni wọ́n ń ṣiṣẹ́ fún ni mo tún wáá gbé làákàyè mi padà lọ síbi wípé àbí ìyá mo dúpẹ́ onítìrí ní ẹ̀san kan tí wọ́n fẹ́ gbà lára gbogbo tí ń jẹ́ ọmọ Yorùbá lápapọ̀ because ìyòbá ló ṣalábọ́dè ló ṣalátọ̀nà tí wọ́n fi pa chief MKO Abiola bẹ́ẹ̀ bá gbàgbé mo wò ó pé àbí ká sọ wípé ogún yẹn ni ò tí ì kúrò lọ́kàn ìyá mo dúpẹ́ onítìrí ni ṣe mọ̀ páwọn lẹ́yìn ju Abiola gbà yẹn gbogbo ibi tí wọ́n bá wọ̀ pẹ̀lú gbogbo tábíọ́lá bá wọ̀ wọ́n jọ ń wọ̀ ni àbí oró yẹn ló sì wà nínú wọn ni tí wọ́n wá dúró nídìí wípé ẹ̀yin yorùbá ẹ gbà gbogbo bí tẹ́ ẹ bá ti ń dúró nídìí wípé ẹ fẹ́ rọ́nú àbáyọ láyé máa máa babẹ̀ jẹ́ ni ẹ̀san tẹ́ ẹ ṣe ẹ̀san tẹ́ ẹ ṣe fọ́kọ̀ ọ̀hún àwọn MKO Abiola àwọn ò gbà lára gbogbo yín àbí bẹ́ẹ̀ ló ṣe rí ni. mo tún ronú lọ síbẹ̀ ó dìrònú méjì o ẹ má gbàgbé o ìrònú alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ rò ní wípé ta ní ń lo ìyá mo dúpẹ́ onítìrí irinṣẹ́ ta náà jẹ́ gan ta náà ń jíṣẹ́ fún ta ní ń bẹ lábẹ́ lù ta ló ń bẹ lẹ́yìn ìkùlé tí ń lùlù wọn gan ṣìjẹ́jọba ló rán wọn ṣẹ́ni àbọ̀ ń dáṣẹ́ ara wọn jẹ́ àbáwọn kan ni wọ́n jókòó sí kọ́nà ni wọn ò fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá tí wọ́n rò pé àfi káwọn máa da gbogbo ẹ̀rú mo kọ́kọ́ ronú lọ síbi àkọ́kọ́ mo wá ronú lọ síbi ìkejì ipe àbí àmọdúkọ onítìrí fẹ́ gbẹ̀san Chief MKO Abiola lára gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá lápapọ̀ ni ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ok bàbá wa àgbòrò mo ti gbọ́ ń tẹ́ wí ẹlẹ́ẹ̀kẹta kí ni tí olóyè Sunday Igboho ṣàwọn Adéyẹmọ ṣe fún Yàmọ̀dúpẹ́ Onítìrí kí ló ṣẹlẹ̀ láàrin wọn kí ló dà wọ́n pọ̀ gan irú ẹ̀ṣẹ̀ wo lolóyè Sunday Igboho ṣàwọn Adéyẹmọ ṣẹ̀ tó ṣe Ìyàmọ̀dúpẹ́ Onítìrí ẹ jẹ́ àwòye sórí pọ́ìntì mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí ẹ wá jẹ́ ń gbé látòrí olóyè Sunday Igboho ṣàwọn Adéyẹmọ kí n tún wá dá padà sókè. Okay ìyàwó adéjọkẹ́ adédàpọ̀ ọlọ́run nídìí ọ̀rọ̀ yín rú o gbogbo tẹ́ ẹbí lọ́mọ ẹ̀ ní fojú sunkún wọn ọ̀rọ̀ káwọ́ lérí ìfẹsẹ̀jẹlẹ̀ òní wọlé tọ̀yìn ilé àtọ̀nà tí yín ò ní dàrú ẹ ṣe mo dúpẹ́ tẹ́ ẹ bá mi dá ṣètò yìí ọlọ́run ó dá sọ̀rọ̀ gbèsè ayé tí yín náà. náà irú ẹ̀ṣẹ̀ wo ni olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ṣe ìyá mo dúpẹ́ onítìrí because mo wòye lọ síbi wípé ìyá mo dúpẹ́ onítìrí ò fẹ́ràn olóyè Sunday Igboho ṣá ọmọ Adéyẹmọ láti bí ìsíbẹ̀ yẹn kò gbá tiẹ̀ láti ìṣẹ́jú kan sí kejì kò fẹ́ rí kò fẹ́ rí sójú kò fẹ́ gbọ́rọ̀ ẹ̀ sétí nídìí ẹjú kan sí kejì ẹjẹ́ afura lọ sí báyìí ó ṣe jẹ́ kí gbogbo àwọn tí ìyá Modúpẹ́ Onítìrí ń lò gẹ́gẹ́ bí spíkà lórí mídíà kí ló yẹ tó yẹ sí pé gbogbo wọn ni wọ́n àtáàkì olóyè Sunday Igboho irú ọ̀rọ̀ wo ni ìyá Modúpẹ́ Onítìrí ń sọ fún wọn gangan tí wọ́n fi ń àtáàkì tó fi jẹ́ pé Ìgbòho ni wọ́n àtáàkì lẹ́yìn yẹn ó ṣe jẹ́ kí gbogbo àwọn tí wọ́n bá já kúrò nínú yorùbá nation original gangan lérú saheed ọmọ bọ̀tá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló yẹ tí gbogbo wọn ń padà ń dojúkọ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ at the end of the day tó yẹ pé wọ́n ń padà sábẹ́ Dúpẹ́ Onítìrí kí ló yẹ tí Dúpẹ́ Onítìrí padà ń lò wọ́n fún gẹ́gẹ́ bí irinṣẹ́ láti máa blackmail olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ why tó fi rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fura kí ló ń ṣẹlẹ̀ gan. kí ni ó da olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ pọ̀ pẹ̀lú Onítìrí gangan. tẹ́ ẹ bá gbàgbé gbogbo ìgbà tí gbogbo incident tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ inú Onítìrí ń dùn ni gbogbo ìgbà tí olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ wà ní Kútọ̀nù inú Onítìrí madam Onítìrí ń dùn ni inú madam onítìrí ń dùn gbogbo àwọn ọmọ ẹ̀ tó ń lò nírú àwọn aṣọ yẹ kó rí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà yẹn gbogbo wọn ni wọ́n ń dákúṣòro ọmọdé yẹn mọ nígbà yẹn gbogbo wọn ni wọ́n ń sọ tí ò da tí ò lẹ́tọ̀ọ́ tí ó lè sàǹdègbò òòṣà ọmọdé yẹn mọ nígbà yẹn ẹjẹ́ àti ibi ìṣáná kíyèsí kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé gbogbo ilẹ̀ yorùbá nìyá mo dúpẹ́ onítìrí ń bájà ni abolóye Sunday Igboho ọmọ adéyẹmọ ló ń bájà ló fẹ́ gbógun tì ni àbí kí ni Igboho gbà lọ́wọ́ wọn ẹ jájọ fura kájọ béèrè lọ́wọ́ ara wa kí ló ń ṣẹlẹ̀ gangan. ẹ wò ìyá tó sọ̀rọ̀ láti London ẹ má gbàgbé pé wúmà yẹn ti jáde rí o tó sọ̀rọ̀ àlìfàṣà. Sunday Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ gbogbo alájáde la fún lésì nígbà yẹn lẹ́nujọ́ mẹ́ta yìí ó tún jáde ṣe mọ̀ pé ìgbà tí wúmà yẹn jáde nígbà yẹn ó jáde láti support bàbá wa ààrẹ Gani Adams ló fi fèsì olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ nígbà yẹn la fi jáde fún un now ṣé ká sọ wípé olóyè ṣé ká sọ wípé ìyá Mọ́dúpẹ́ Onítìrí àti bàbá wa ààrẹ ọ̀nà kakanfò bàbá Gani Adams ṣé ká sọ wípé báàgì ni wà láàrin wọn ká sọ pé àjọṣepọ̀ wà láàrin wọn tó dán mọ́ná dáadáa ká sọ wípé àjọṣepọ̀ tó dáa tó dán mọ́ná wà láàrin bàbá wa ààrẹ ọ̀nà kakanfò bàbá Gani Adams àti ìyá mo dúpẹ́ onítìrí ẹja àjòkò ẹja ronú onílàákàyè ní gbogbo wa alukurani sì sọ ó ní wàmá yazakari ilà húlẹ̀ alibad onílàákàyè ni mò ń bá sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí o mo dẹ̀ nígbà gbogbo ẹ̀ bàbá mi màmá mi tẹ wà lórí ìlà pẹ̀lú mi nírọ̀lẹ́ yìí onílàákàyè ni ṣé ká sọ pé collaboration wà láàrin ìyá mo dúpẹ́ onítìrí àti bàbá wa ọ̀rẹ́ ọ̀nà kakanfò bàbá Gani Adams chika ní collaboration wà láàrin wọn ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ wo obìnrin tó wà ní London yẹn tó jáde láti sọpọ́ọ̀tì bàbá Gani Adams láti máa blackmail olóyè Sunday Igboho láti máa sọ rubbish nípa olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ nígbà yẹn kí ló wá dé tó já sí wípé nígbà tí wọ́n tún wá di pé àwọn ọmọ ìyá onítìrí tí wọ́n dé Ìbàdàn sẹkítẹ́rìàtì tí wọ́n kó wọn nígbà tó lóyè Sunday Ìgbòho ṣà ọmọ Adéyẹmọ jáde tó ní mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ wá ètò tún jẹ́ kóbìnrin jáde tó ní Sunday tún gbọdọ̀ ó sì lè sọ bẹ́ẹ̀ ìpè atúrọ́tà ni kò sí orúkọ tí ò pé lóyè Sunday Ìgbòho tán lẹ́nu ẹ̀ Otu tún si ni blackmail ọmọ adéyẹmọ the same obìnrin náà ló jáde o nígbà tọ́rọ̀ sí ọ̀rọ̀ láàrin bàbá wa ààrẹ ọ̀nà kákàǹfò àti olóyè Sunday Igboho olóyè tún jáde ó tún dìfẹ́ǹdì ààrẹ lórí ọ̀rọ̀ Modúpẹ́ Onítìrí the same obìnrin náà ló tún jáde ó tún bá kí ìyá Modúpẹ́ Onítìrí ó gbèjà ìyá yẹn ó ṣáìdì ìyá yẹn against ọmọ Adéyẹmọ ọ̀rọ̀ yìí ń jẹ́ ká mọ̀ wípé collaboration wà àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin ìyá Modúpẹ́ Onítìrí àti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń jẹ́ Gani Adams. tí ó túmọ̀ sí pé ìyá Modúpẹ́ Onítìrí fẹ́ bá olóyè Sunday Igboho ó fẹ́ bá kanlẹ̀ ẹ bá ń bi ìyá yẹn léèrè ẹ bá ń bi olóyè léèrè kí làjọṣepọ̀ ti ń bẹ láàrin àwọn àti ìyá Modúpẹ́ Onítìrí yìí tó fi jẹ́ pé àwọn gangan ni fókọ̀sì ẹ̀ ó ṣe jẹ́ pé tó bá ti ń tásìkò tí olóyè Sunday Igboho ṣábà fẹ́ rọ́nú àbáyọ sọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ bọ́dà Jamiu Akinyele ẹ̀ ṣe ó ṣe jẹ́ pé gbà tí olóyè bá oníjọ́ mẹ́ta yìí ìgbà tó lóye wá sílé láti wá ṣòkú màmá ẹ̀ inú gbogbo wa ló dùn gbogbo wa la túyáyà la túyáyà la fún ní support ó délé ọlọ́run fìṣọ́ ẹ̀ṣọ́ aburú ò ṣẹlẹ̀ gbogbo nǹkan lọ peacefully ọmọ adéyẹmọ padà sáàyè ẹ̀ nígbà yìí ní gbogbo tí ń jẹ́ ọba ilẹ̀ yorùbá ni wọ́n jókòó papọ̀ ni wọ́n ronú wípé ẹ jẹ́ ká fa Sunday Igboho ọmọ wa ni bàbá wa ò ní ilé Ifẹ̀ ọlọ́njà kéde kádé ó pẹ́ lórí tí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o bàbá ọba yẹn pàṣẹ fún gbogbo ọba pé gbogbo ẹ̀yin ọba ẹ jẹ́ ká ṣèpàdé Sunday Igboho ọmọ Adéyẹmọ ọmọ wa ni ẹ jẹ́ àfàmọ́ra ló jẹ́ fún wa o ẹ má jà tá a dànù ó níbi tó máa wúlò sí fún wa nílẹ̀ Yorùbá wọ́n pe ọmọ Adéyẹmọ sí mítìnì bàbá wa Gani adam ń bẹ́ńbẹ́ àti gbogbo àwọn ọba ó sì tásìkò tó yá sí pé níta ti ń béèrè fún lọ́wọ́ àwọn ọba ti pẹ́ nígbà tí nǹkan yẹn wá ṣẹlẹ̀ tí ni gbogbo wa ń dùn pé ah, a dúpẹ́ ọlọ́run ti bá wa fi ọwọ́ tọ́ àwọn ọba wa lọ́kàn wọ́n ti rí wọ́n ti rí iṣẹ́ ọmọ adéyẹmọ wọ́n ti ṣe tá àti fi ọkàn àtẹ̀mí àtara wọn sọ̀pọ̀tì ọmọ adéyẹmọ ó ṣe jẹ́ pé gbà yẹn ni. Baba, e, ogun wa dé ogun àtọ̀dọ̀ bàbá àwọn OPC generally ó ṣe jẹ́ pé ńgbà yẹn ọ́díò kan tí wọ́n ti rìkọ́ọ̀dù bàbá Gani Adams látọ̀dọ̀ tó ti pẹ́ ìwọ̀n gbé jáde láti fẹ́ fi da ìrìn àjò yẹn rú because wọ́n ti rí i kó dàbí pọ́ máa dé yẹn mọ́ ti fẹ́ rọ́nú àbáyọ wọ́n nígbàgbọ́ pé nǹkan tó bá mu tó máa dé ẹmọ tó gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣe tán àti fún ní support tó bá ṣe tán àti tì lẹ́yìn àti fún ní support àwọn ọba ilẹ̀ Yorùbá ó bá bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu ọlọ́jẹ́ wọn pẹ́ jẹ́kẹ́mi wọn ó gùn lórí oyè wọn wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n fi ọmọ Adéyẹmọ lẹ̀ pẹ̀lú dùnú pẹ̀lú dáadáa gbogbo tí ń jáwọ́ ọba ilẹ̀ Yorùbá abẹ̀wọ̀ abẹ bàbá wa president on behalf of olóyè Sunday Igboho Ṣàun Adéyẹmọ o ẹ bá wa filẹ̀ wọ́n mọ̀ pé ọmọ Adéyẹmọ arọ́nù àbáyọ ó wá kù díẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kọ́ ọmọ Adéyẹmọ tún rí ọ̀nà àbáyọ kí ló dé táwọn OPC tún gbógun dìde kí ló dé táwọn bàbá Gani Adam tún gbógun tiwọn dìde láti tún fi àtáàkì ìrìn àjò yẹn ẹ jẹ́ ká fura o kí ló dé tó yẹ sí pé nígbà tí gbogbo ogun yẹn tún lọlẹ̀ díẹ̀ tọ́lọ́run ti ní kí gbogbo ogun yẹn tún lọlẹ̀ díẹ̀ lórí mídíà mídíà tún sinmi díẹ̀ ó ṣe jẹ́ pé gbà yẹn ni ìyá mo dúpẹ́ onítìrí tí wàá lọ kó àwọn ọmọ jọ lóní kí wọ́n lọ lórúkọ lórúkọ yorùbá nation kọ́ ló máa tà sí à yorùbá nation kí wọ́n lọ da omi kọ́ lọ da omi o, o, omi ilẹ̀ yorùbá omi ilẹ̀ ìbàdàn kọ́ lọ dàrú. Da kọ́ náwọn fẹ́ ọba tú àwọn fẹ́ gbàjọba ó tún wá jẹ́ ìlú olóyè Sunday Igboho Ọ̀yọ́ state yẹn náà nìyá mudúpẹ́ oníṣìírí ti lọ ọpẹ́rẹ́tì yẹn láti fi ṣe kí láti tún fi blackmail olóyè Sunday Igboho because anywhere tí wọ́n bá ti ń gbọ́ Yorùbá nation nobody knows ìyá mudúpẹ́ onítìrí as Yorùbá nation as uh, ajìjàgbara ilẹ̀ Yorùbá nobody know her. Eh ẹni àtẹ̀yìnbó àtàwùsá àti tápà àti fúlàní gbogbo èdè ayé tó máa ń pariwo freedom fighter lójú ọ̀nà yorùbá nation Sunday Igboho náà máa pariwo Sunday Igboho náà máa pariwo because orúkọ yẹn ó ti tàn káàkiri gbogbo ayé tó máa ń pariwo ìyá Modúkọ Onítìrì wọn mọ bèrè pé ta ni ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa bèrè pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ni kí ló yẹ tó bá fi jẹ́ pé àsìkò tégbé wá ń regbé tégbé ń regbè tọ́nà àbáyọ tún fẹ́ẹ́ dé fọ́mọ adéyẹmọ ibi tọ́mọ adéyẹmọ wà germany náà wà lóòótọ́ náà citizen ni wọ́n nílùú germany citizen ni wọ́n nílùú germany citizen àwọn ọmọ wọn ìyàwó wọn nílùú germany àmọ́ ṣé àjò máa ń dàbí ilé ni àjò kì í dàbí ilé yìí gbogbo ohun tí ń jẹ́ tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ fi ń ṣe ọ̀rọ̀ ní business ilẹ̀ Yorùbá ló wà náà wọn ò kàn lè lọ jókòó sílẹ̀ Germany wọn lọ máa ń dé ni gbogbo tí ń jẹ́ business wọn Nàìjíríà ló wà ó ṣe jẹ́ pé gbà tọ́lọ́ ń wá fọwọ́ tó àwọn ọba wa lọ́kàn tọ́lọ́ ń fẹ́ gbé àjàgà kúrò lórí ọmọ Adéyẹmọ àwọn kan tó wá lọ dìde ogun láti fífawọ́ aago sẹ́yìn ọlọ́run tún paná tàwọn OPC díẹ̀díẹ̀ ìyá Modúpẹ́ Onítìrí tún gbé tiẹ̀ yọ láti máa fọn eré Yorùbá Nation ni ò ta ló gbé Yorùbá Nation dání olóyè Sunday Igboho bàbá bá jẹ́ Akíntóyè àti gbogbo àwọn bàbá bàbá ni wọ́n gbé dání ẹ jẹ́ ká fura kí ló ń ṣẹlẹ̀ gan àwọn ohun gan ni wọ́n ń lò ìyá Modúpẹ́ Onítìrí láti fi kọ̀ndẹ́ẹ̀mù olóyè Sunday Igboho ṣàwọn ọmọdé ẹ mọ́ láti fi dojú ọlẹ́ẹ̀bọlẹ̀ láti fi sọ́dẹ ní ẹ̀yẹ láti fi sọ́dẹ ní ìparun gbogbo àwọn tí wọ́n agitate fún Ìyàmọ̀dúpẹ́ Onítìrí gbogbo wọn ni wọ́n máa ń attack olóyè Sunday Igboho Ṣàmù Adéyẹmọ wáì tó fi rí bẹ́ẹ̀. gbogbo àwọn ọ̀tá tàtẹnujẹ gbé wọn kúrò nínú Yorùbá Nation ọ̀zù yìí gbogbo wọn ni wọ́n padà lọ bọ́ sẹ́yìn Modúpẹ́ Onítìrí Modúpẹ́ Onítìrí fà wọ́n mọ́ra ó lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ láti máa attack olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ wáyé tó fi rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ronú pé àṣírí kan wà láàrin yẹn olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ mo ń direct mẹ́sẹ̀gì sọ́dọ̀ yín ẹ fura o ẹ dẹ̀ kún fún bẹ́ẹ̀ lọ́n dáadáa kí lè tó yẹ pé àsìkò díẹ̀ tó bá tásìkò díẹ̀ kí ẹ rọ́nú àbáyọ làwọn olórí burúkú yìí máa ń gbógun dìde lọ́tún lọ́sì èmi dẹ̀ mọ̀ wípé olórin kan tó kọrin pé kádàrá ṣẹ àdúrà àgbà ìgbìyànjú ò ní gbélẹ̀ ṣùgbọ́n ṣá tolúwa ní ó ṣẹ kò sí àwọn ànábì ọlọ́run tí wọ́n rí ayé ṣe tí wọ́n rí gbàlù láyé tí wọ́n ò rí sọ o tí wọ́n ò rí bí tójú wọn ò rí tó kan tó débi tí wọ́n lọ gbogbo gbogbo bẹ́ẹ̀ ni bàbá wa gbòòrò kádàrá ṣe kò sáré bí ọlọ́run láyé tó ríṣẹ́ jẹ́ tí ò fojú winá o kò sáré bí ọlọ́run kan tọ́lọ́run pè dá tọ́lọ́run rán níṣẹ́ tó wá ríṣẹ́ jẹ́ tí ò rí wí tí ò rí sọ o ọmọ Adéyẹmọ kádàrá ó ṣẹ àdúrà ó padà gba ìgbìyànjú wẹ májè ó gbélé májè á dákẹ́ àdúrà kítọ ọlọmọba lè tètè ṣẹ o lórí Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ assignment mẹ́ta tí mo gbé wá nìyẹn ẹ jẹ́ kí gbogbo wa ó fura sí i bẹ́ẹ̀ náà ṣe láǹfààní àti máa gbọ́ mi nírọ̀lẹ́ yìí ẹ̀yin ní ẹ jókòó ẹ ronú pé ta nìyá mo dúpẹ́ bíra yín léèrè ta ni ìyá ń ṣiṣẹ́ fún ìyá Onítìrí who is she working for ẹ jẹ́ ká bira wa akọwọ́ question nìyẹn kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin yẹn olóyè Sunday Igboho Òòṣà àti ìyá Onítìrí tí ìyá Onítìrí fi dájú lé pé sẹ́ẹ̀ àfi kóun bá a kanlẹ̀ yányán kí ni tí olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ gbà lọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ question tí mo fẹ́ kẹ́ ká ṣiṣẹ́ lé lórí nìyẹn question ẹlẹ́ẹ̀kejì assignment ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kẹ́jọ́ ká ṣiṣẹ́ lé lórí ni wípé ṣé ká sọ wípé ìyá Modúpẹ́ Onítìrí fẹ́ gbẹ̀san kankan lára alẹ̀ Yorùbá ká sọ pé kì í ṣe kì í ṣe ara olóyè Sunday Igboho ló ti fẹ́ gbẹ̀san àbí bẹ́ẹ̀ olóyè ló ṣẹ̀ ẹ́ ṣé ká sọ wípé màmí alájà Balkis Abíọ́lá ẹ kúrọ̀lẹ́ màmí ara ò ní níyìn o waaleykum salaam wa rahmatulahi barakatu ẹ kú àdúró tí wa ní gbogbo gbà ẹ ò ní mọ̀ nira ẹ ò ní pàdé àgbákò ẹ ò ní parẹ́ ṣáájú o ọlá ànábì ṣé ká sọ wípé ìyá Modúpẹ́ Onítìrí ní ẹ̀sán kan ẹ mọ̀ pé àwọn obìnrin wọn kì í máa forgive wọn kì í máa tètè forgive wọn dẹ̀ kì í forget ẹ má bínú ẹ̀yin obìnrin tẹ̀ wà níbí báyìí o àwọn obìnrin ò kí máa ń tètè forgive wọn ò dẹ̀ kí máa ń tètè forget ṣé ká sọ wípé oró tílẹ̀ tí àwọn ọmọ Yorùbá dá bàbá wa Chief MKO Abíọ́lá ṣé ká sọ wípé oró yẹn ni Ìyámọ̀dúpẹ́ Onísìrí fẹ́ gbà lára àwọn ọmọ Yorùbá lára ilẹ̀ Yorùbá lápapọ̀ lára ọmọ Oòduà lápapọ̀ ṣé ká sọ yí pé tí wọ́n àwọn tí wọ́n dalẹ̀ MKO Abiola ṣé ká sọ wípé ẹ̀san yẹn ni ìyá Modúpẹ́ Onítìrí fẹ́ gbà lára gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ ní àbí ni assignment ẹlẹ́ẹ̀kejì assignment ẹlẹ́ẹ̀kẹta ká tún wá béèrè kẹ́jẹ́ gbogbo ọtún ronú sí i ìgbésẹ̀ ìjọba nìyá ọmọdúpẹ́ onítìrì ń ṣiṣẹ́ fún ni. tẹ́ ẹ̀ bá gbàgbé ibi tí mo fẹ́ kẹ́jẹ́ ká ronú lọ síbi pé nígbà tí àmọ̀dúpẹ́ onítìrí kọ́kọ́ kó àwọn boys kan jáde tí wọ́n lọ sẹ́kọ̀ọ́ nígbà yẹn tí wọ́n sọ pé àwọn tó lọ hang the flag tí wọ́n fi kó wọn nígbà yẹn alọ́lárí àràbọ̀ o àgbọ̀n kankan lérí ẹ̀ mọ́ wọ́n ti fi wọ́n lẹ̀ ni wọn ò fi wọ́n lẹ̀ ni àgbọ̀n ọ̀kan mọ́ o ẹja fura lọ síbẹ̀. ibi ẹlẹ́ẹ̀kejì tá a fura lọ sí ni wípé àwọn tí wọ́n kó lẹ́nu jọ́ mẹ́ta yìí nìbàdàn náà yes a gbọ́ pé wọ́n kó wọn wọ́n ń bọ́ ọṣọ oògùn kúrò lára wọn ibo ni kéèsì wọn dé ibo náà lọ kí náà bá yọ kí náà bá já ẹ̀rọ wọn adelé ìyàmọ̀dúpẹ́ onítìrì jáde ó ń lérí síjọba àbàdàn àwọn fún wọn lẹ́yìn àwọn àsìkò báyìí kí wọ́n fi tú àwọn ọmọ yẹn sílẹ̀ kó má yẹ pé wọ́n ń tàn wá o kó má yẹ pé wọ́n kàn fi wá play game o kó má yẹ pé wọ́n kàn fi wá play game o wọ́n má yẹ pé wọ́n ti sọ wá di wọ́n ti sọ wá di dáàtì o ẹ jẹ́ ká fura o láàárín ọ̀sẹ̀ méjì mẹ́ta nísìnyí àtúnígbọ̀n kankan mọ́ o lérí ìyẹn náà o ìyá Modúpẹ́ Onítìríta ní ń ṣiṣẹ́ fún ṣèjọba ní ń ṣiṣẹ́ fún ni láti máa fi blackmail olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ni àbí láti máa fi da ìrìn àjò òmìnira ilẹ̀ Yorùbá rú láti má ṣe lè jẹ́ kí nǹkan yẹn ó wá sí ìmúṣẹ láyéláyé ṣé nǹkan tí wọ́n ń lo tíjọba ń lo ìyá Modúpẹ́ Onítìrí fún nìyẹn ni àbí kíni ẹ jẹ́ ká bira wa àwọn assignment tí mo gbé wá nírọ̀lẹ́ nìyẹn ẹ jẹ́ kí gbogbo akájùkù ká ronú pé who is Yamodúpẹ́ Onítìrí bẹ́ẹ̀ ò bá ní nǹkan tó gbójúlé a máa wá sórí mídíà láti máa declare Yorùbá nation nínú yàrá ẹ̀ nínú pálọ̀ rẹ̀ nínú ilé ẹ̀ láàfin ẹ̀ bẹ́ẹ̀ ò bá ní àwọn sọ̀pọ́tà àbí tí ò bá ní nǹkan kan tí ó ń ṣiṣẹ́ fún àbí tí ò bá náwọn kan tí wọ́n kàn ń lò ó kéèyàn kàn jókòó kó kàn jókòó nínú yàrá ẹ̀ kó dẹ̀ máa dìkílẹ̀ pé lẹ́ni a ti ń gbòmìnira lẹ̀ Yorùbá a ti ń bọ́ sínú Yorùbá báyìí a ti gbàjọba lẹ̀ Yorùbá ilé Yorùbá ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ Yorùbá látòní lọ a kúrò nínú Nàìjíríà nínú yàrá rẹ̀ a kúrò nínú Nàìjíríà látòní lọ dìde sí ó dẹ̀ gbá wọn kan dìde ó yá ẹ lọ dá sẹkírẹ́tì rú nìbàdàn ẹ mọ́ gbàgbé ó dàbí pé èèyàn mẹ́ta lọ́fẹ̀mí rẹ̀ ṣòfò nínú àwọn tó gbé jáde o àbálọ àbábọ̀ gbogbo ẹ̀ má ti ń dá dáhùn àwọn oníròyìn ò mọ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ gbogbo àwọn tí wọ́n kó yẹn àmàmọ́ àbáyọ wọn àmọ́ àlọ́ wọn la mọ̀ rí àmọ́ tí ìrabọ̀ wọn kí ló ń ṣẹlẹ̀ gangan who is using her ta ló ń lo ìyá Modúpẹ́ Onítìrí who is using air ẹ jẹ́ ká jọ bèrè lọ́wọ́ ara wa o assignment tí mo gbé wá nírọ̀lẹ́ nìyẹn mi ní lè mi ní fẹ́ gbà àkókò bẹ́ẹ̀ mi ṣe ń ronú ẹ̀ lọ́dọ̀ ara mi pé ta ni who is ìyá Modúpẹ́ Onítìrí ẹ jẹ́ kó ní kálukú wa náà mọ ronú ẹ̀ lọ́dọ̀ wa tí kì í ṣe pé wọ́n fi wá ń kata káìtì báyìí ṣé kì í ṣe pé wọ́n kàn fi wá ń play game ṣé kìí ṣe pé wọ́n kàn ń plé ọpọlọ wa ṣé kìí ṣe pé wọ́n ń lo ìyá yẹn láti pé kí wọ́n ṣàfi dan tí wọ́n ń pè ní yorùbá nation òru yányán because gbogbo ọ̀nà tí yorùbá nation ó fi parẹ́ láyé ìyá yẹn ń gbé gbogbo ìgbésẹ̀ tí yorùbá nation ó fi parẹ́ láyé tí wọ́n fẹ́ gbọmọ láyé gbogbo ìgbésẹ̀ yẹn ìyá yẹn rìn ó kẹ̀yẹ́ wórì tí wọ́n lọ ṣe níbàdàn ṣé má ṣe máa overthrow nìyẹn ṣé má ṣe máa ń gbàjọba nìyẹn ṣé bọ́n ṣe máa ń kó nínú nàìjíríà nìyẹn ṣé bí wọ́n ṣe máa ń sọ pé ń gbòmìnira ilẹ̀ yorùbá nìyẹn but yorùbá nation tí wọ́n ń gbé lórí yẹn táwọn ìyá yẹn ń pariwo yẹn gangan gangan wọ́n fẹ́ kí yorùbá nation yẹn kó dohùn gbàgbé kí wọ́n pa á mọ́lẹ̀ yẹn yẹn kán mọ́ gbọ́mọ́ láyé dèdè gbìyànjú ìyá yẹn nìyẹn ìyá yẹn ò ṣiṣẹ́ fún yorùbá o ìyá yẹn ò ṣiṣẹ́ fún yorùbá nation ìyá yẹn ò ṣiṣẹ́ láti gba òmìnira ilẹ̀ yorùbá o ìyá ẹ̀ ò dúró nídòó pé òun fẹ́ kó wa kó olóko ẹrú o ìyá ẹ̀ ò dúró nídòó wípé bóyá òun fẹ́ gbà wálẹ̀ nínú ìyá o wọ́n kàn ń lò ìyá ẹ̀ láti máa fi play game ni it's game game ni o ẹ má jẹ́ àgọ́ra o assignment yẹn mo fún gbogbo ẹ̀yin màá mi mo dẹ̀ fún gbogbo ẹ̀yin bá mi ẹ jẹ́ káwa náà lọ gbá research rẹ lórí ká béèrè lọ́wọ́ ara wa pé who is ìyá mo dúpẹ́ onítìrí who is she working for? Is she working for Yoruba nation? or ó oh, ṣe but for your own good information Yamodúpẹ́ ò sí nínú Yorùbá Nation Hustle Ọlọ́run ti yọ wọ́n kúrò bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ nítorí gbogbo àwọn bàbá tí wọ́n gbé nǹkan yìí dání láti ilẹ̀ gbogbo àwọn bàbá tí wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí lórí òmìnira ilẹ̀ Yorùbá gbogbo wọn nìyá yìí bá ṣọ̀tá gbogbo wọn nìyá yìí fẹnu bà tiẹ̀ jẹ́ gbogbo wọn nìyá ìdojú ló dojú ìjà kọ gbogbo wọn nìyá ìdojú ọ̀tá kọ tó fi wá dórí olóyè Sunday Igboho gangan fúnra rẹ̀ adẹ̀ ló ń jà fúnlẹ̀ Yorùbá ìyá Yorùbá bàbá Bánjí Akíntóyè kò bá wọn ṣe bàbá Adéníyì náà kò bá wọn ṣe olóyè Sunday Igboho kò bá wọn ṣe gbogbo àwọn bàbá Wọlé Ṣóyínká kankan kò bá wọn ṣe o gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà ìyá Yorùbá wọn ṣe o gbogbo àwọn tá a mọ̀ pé wọ́n jà bámbà jí ìrìn àwọn àgbààgbààgbà nílẹ̀ yorùbá ìyá yorùbá wọn ṣe o ìyá yìí wá lọ jókòó síbì kan ó wá ń dájọba tiẹ̀ ṣe ó wá ń dáṣẹ tiẹ̀ pa ẹja fura ta ló ń bẹ nídìí orò tó rò rẹ̀ fi ń dún ta ló bẹ̀ ìyá yẹn níṣẹ́ ta nìyá yẹn ń ṣiṣẹ́ fún ṣé ìyá yẹn fẹ́ gbẹ̀san ni ṣé Sunday Igboho gangan ló rẹ́dí àti finish ni àbí gbogbo tí ń jẹ́lẹ̀ yorùbá ni ìyá mọ̀dúgbò onítìrì àti finish ni àbí pírọ́blẹ́mù Yàmọ̀dúpẹ́ Onítìrí gangan ni Yorùbá Nation tá à ń pariwo yẹn gangan ṣé òun gangan ni pírọ́blẹ́mù Yàmọ̀dúpẹ́ Onítìrí ẹ má gbàgbé nígbà five million five million votes lórí social media ẹ má gbàgbé o pé bí àìṣe pẹ́nu lánìyẹn o ẹ má wọ́ọ̀rì bí ọlọ́run bá jẹ́ ọlọ́run bí ọlọ́run bá wà nínú ọlẹ́ tá a bá ti lè rí tá a bá ti lè rí five million votes yìí àti bọ́ lóko ẹrú nìyẹn wọ́n máa sáyìn wa ni wọ́n máa ṣègbà ni ìyá ìdùnnúdínú pẹ̀lú láì inú gbogbo wa náà dún yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ àtàrúgbó tí ò lè sọ̀rọ̀ gbogbo wọn la ní ọmọ tẹ̀ka o gbogbo wọn là ń bá fìlì fọ́ọ̀mù owó gbèríko la mọ̀dé nígbà tó mọ̀dé five million fòtì àmọ́rí kankan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ orí òfo náà ló padà bá dé o ìyá ò fún wa ní rìsọ́ọ̀tì dèní o ẹ̀jẹ̀ àfura wáfi yá fúsíkùm afọlẹ́ àtúnṣe rò ọlọ́run léyìí tí mo sọ yìí mo fi ń kọ́ mo fi ń bá yín sọ̀rọ̀ ni o mo fi ń ṣí yín létí ni ẹ jẹ́ ká jọ jókòó ẹ jọ fọ̀rọ̀ jomi tó rí ọ̀rọ̀ lórí ẹ o bàbá wa ìyá mi àrólé bàbá tẹ̀ǹtẹ̀ǹ ẹ kúrọ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta fámìlì ńkọ́ a kú kó ba lè ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ tiwa náà bàjẹ́ a kú àwa náà ní kú sáré àjàgà ayé irú ọ̀tá ò ní ṣẹlí wa lórí o òdúdú àgbè wá àgbè gbogbo wa tó bá gbè wá tán kò ní yà àwọn ọmọ wa lẹ̀ yóò gbè wá yóò gbọ́ ọmọ wa o gbogbo wa la máa rí tiwa ṣe níbẹ̀ mú kí yín ẹ kúrọ̀lẹ́ ẹ jẹ́ ká fura sáwọn ọ̀rọ̀ tí mo sọ yìí kábàámọ̀ pé ìyá modúkọ́ onítìrí uwa sila iya asilahu aṣeitan irinṣẹ́ èṣù nìyá yẹn jẹ́ irinṣẹ́ àwọn kan ni àwọn kan tó irinṣẹ́ àwọn kan tí wọ́n wá ń lò ìyá yẹn gẹ́gẹ́ bí irinṣẹ́ ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ bẹ ọlọ́run kọ́ ló ń tú àṣírí yẹn láìpẹ́ láì jìnnà yálà irinṣẹ́ irinṣẹ́ ìjọba nìyá yẹn jẹ́ ni àbí irinṣẹ́ irinṣẹ́ àwọn ọ̀tá alẹ̀ Yorùbá nìyá yẹn jẹ́ ni àbí irinṣẹ́ àbí ọ̀tá àbáwọn tí wọ́n jẹ́ ọ̀tá olóyè Sunday ṣá ọmọdé yẹn wọn tí wọ́n sáré báwọn fáṣáfẹ́ dojú ẹ̀ bolẹ̀ ṣé irinṣẹ́ wọn nìyá mo dúpẹ́ onítìrí jẹ́ ni àbí àwọn tí wọ́n ń tako sáàlà alẹ̀ yorùbá tí wọn ò fẹ́ ká bọ́ nínú yà tí wọn ò fẹ́ ká gbòmìnira alẹ̀ yorùbá tí wọn ò fẹ́ kí yorùbá nation ó bọ́ sí láéláé ṣé irinṣẹ́ ni irinṣẹ́ wọn ni ìyá mo dúpẹ́ onítìrí jẹ́ ni ta ni man iya ìyá mo dúpẹ́ onítìrí ta ni ìyá mo dúpẹ́ onítìrí who is she working for ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa mi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí wa ma yazakkar illa ulil albab ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ nínú àdùkùránì ọlọ́run ló ní làákàyè ni mò ń bá sọ eléyìí tèmi náà gbé wá nírọ̀lẹ́ yìí àwọn tó ní làákàyè gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa bàbá alábàákà àtẹ̀yìn ìyá àdùnnú tẹ̀ ń bẹ lórí ètò yìí ẹ̀yin ni mo tró ọ̀rọ̀ yìí sí torí mo mọ̀ pé ó ní làákàyè ni ní ẹ jẹ́ kájọ jókòó kájọ ronú pa ẹ̀ ẹ̀ṣẹ̀ wo gan ni ìyámudu olóyè Sunday àfi kóun bá ti kóun bá tiẹ̀ jẹ́ yányán àfi kóun bá tiẹ̀ wọlé ẹ̀ṣẹ̀ wo ló ṣe é ẹ̀ṣẹ̀ wo lọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ọmọ Odùduwà ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣe MKO Abiola tí àmọ̀dúkọ̀ onítìrí tó fi ń dúró nídìí pé àfi kóun gbẹ̀san yẹn lára gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá ẹja jọ jókòó ẹja jọ ronú sí mi ò ní rí jù báyìí lọ lórí ètò tèmi gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti jókòó tì mí àti jókòó àti gbọ́ mi àti fẹ̀yìntì àti jókòó àti mú mi àti dá omi mú láti jókòó lórí àga orí ìnàró lẹ́yìn wà tẹ́ ti ń gbọ́ mi orí ìjókòó lẹ́wà mo ṣe ládùúrà pé lágbára Elédùmarè ojú tẹ́ fi wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ́ fi ń bá mi tẹ love and like lórí ètò yìí ẹ ò ní fọwọ́ náà gbọ́mọ sí ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín òfò ọmọ ò ní ṣe yín òfò ẹ̀mí ò ní ṣe gbogbo yín lágbára Elédùmarè gbogbo yín ẹ ò ní fọ́ lójú kẹ́yìn ayé yín o ẹ ò ní rọ lápá ẹ ò ní rọ lẹ́sẹ̀ o lágbára ọba mi òkè kò mọ̀mọ̀ ní wọlé tọ̀ gbogbo yín ẹ ò ní ṣòfò ọmọ o ẹ ò ní ṣòfò ara yín gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lókèrè tó jẹ́ pé àtijọ́ àtimúlẹ̀ bá lọ lágbára ọba mi òkè ẹ ò ní parẹ́ sájò ẹ ò ní nù sájò ẹ ò ní tán sájò wọn ò ní fòkú yẹn ránṣẹ́ sílé ẹrù yín tẹ́ dì í lẹ̀ ẹni tí ó mọ̀ gbà tẹ́ di ẹrù náà ò ní ba yín tu o inú yín á dùn ọkàn yín balẹ̀ ọba mi òkè yóò jẹ́ kẹ́ ẹ kéré èkó yóò jẹ́ kẹ́ ẹ kéré àjò o ọlá bíbí ànẹ́bí gbogbo àwọn ọmọ yín tó wá jáde lára yín ẹ ò ní fojú sunkún gbogbo wọn àwọn ọmọ náà ò ní ṣẹkú mọ́ yín lọ́wọ́ o ọfà ayé ò ní bà yín èrò ọ̀tá ò dẹ̀ ní ṣẹlẹ̀ yín lórí ẹ ò ní kó sí páńpẹ́ ayé o ẹ ò ní kó sí gbàdé ayé o ọlọ́run ò ní fi yín fáyé mú o ọlá bíbí ànẹ́bì gbogbo ọ̀tọ́ yá sí pé nàìjíríà ló wà tí wọn náà ti láǹfààní àti mọ gbọ́n mi lágbára elédùnmarè ara ò ní ní gbogbo wa bó tilẹ̀ òkí nàìjíríà ò lè tó kò ní lè mọ́ wa o a máa rí tiwa ṣe níbẹ̀ ebi ò ní pa wá gbogbo àwọn olóore tọ́lọ́ ń gbé tiwa tí wọ́n ṣàánú wa tí wọ́n ràn wá lọ́wọ́ lágbájá gbà ó ti tójọ́ mẹ́ta rí ẹ lórí ìlà ṣé kìí ṣe pé dátà ni ò sí ó dáa náà gbowó yìí o fi ra dátà àbí nǹkan kan ṣẹlẹ̀ ní ó dáa náà fowó yìí àfihàn ẹ lọ́wọ́ lórí ètò rẹ gbogbo àwọn gbogbo àwọn sàwáwù bẹ́ẹ̀ ẹ ò ní ṣòfò ọmọ o ìbànújẹ́ ó kéré tóbi ò ní wọlé tọ̀ yín ọ̀rọ̀ káwọ́ lérí ìfẹsẹ̀jẹlẹ̀ ò ní wọlé tọ̀ yín lágbára ọlọ́run wọn ò ní tẹ́ òkú àrídùnnú yín àwọn ọmọ yín tí wọ́n jẹ́ àrídùnnú yín wọn ò ní tẹ́ òkú wọn sẹ́yìn ọkọ̀ wá ká yín mọ́lé ọlá bíbí ànẹ́bì gbogbo ẹyin tí ẹ ti ń búyàn lówó ẹ ò ní tọrọ jẹ kẹ́yìn ayé yín o gbogbo ẹyin tí ẹ ti ń daṣọ sí yàn lọ́rùn ẹ ò ní wà kísà aṣọ o gbogbo ẹyin táyé ti ń sáwá bá tó ti ń sáwá bá ayé tí ẹ ti ṣàánú wọn lágbára Elédùmarè ẹ ò ní báyọ̀ kí ẹ tún gbà o ọlá bíbí gbogbo bàbá bàbá tá ẹ tẹ́ ẹ jẹ wá a má fún ẹni a ò ní gbàgbé ẹ ẹni ẹ lè ṣe orí ẹ̀kan yẹn fún wa lọ kó dẹ̀ mọ́ padà wá sórí platform wa ẹ̀ mọ́ àìmọye àwọn tá à ń ṣàdúrà fún tó yẹ pé àti ẹ̀gbúrò wọn mọ́ wọn ti ẹ̀ bá wa dá sí nǹkan kan mọ́ àmọ́ dédé pé wọ́n ti ṣoore fún wa rí lórí platform yẹn lórí platform yìí a gbọ́dọ̀ gbàgbé wọn o ẹni tó bá ṣoore fún ẹ lẹ́ẹ̀kan mọ́ gbàgbé ẹ o olóore lolóore ó mọ̀ jẹ́ gbogbo ẹ̀yin bàbá wa láàánú alábàárkà tẹ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì wa lórí ètò yìí ẹ ò ní mọ̀ nira o àpadà sí aburú kò ní wọlé tọ̀ yín ẹ ò ní jẹgun kẹ́yìn ẹran o ẹ ò ní ṣubú kà ilé ẹ ò ní wà kísà kẹ́yìn aṣọ gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín àjò lẹ́wà ẹ ò ní parẹ́ ṣáájú bàbá wa aláàjì Abdul Razak àjọsẹ gbogbo tíjẹ̀ràn padà sí aburú kò ní tọ́ sí yín tọmọtọmọ bàbá mi mú yín olúwa láti ìlú London gbogbo tí ń jẹ́ ìrìn àpadà sí aburú kò ní tọ́ sí yín tọmọtọmọ o bàbá wa dènà jẹ́ǹtù gbogbo tí ń jẹ́ ìrìn àpadà sí aburú kò ní tọ́ sí yín tọmọtọmọ bàbá wa alájọ abdullatif ọmọtayọ salawudeen gbogbo tí ń jẹ́ ìrìn àpadà sí aburú kò ní tọ́ sí yín tọmọtọmọ káàkiri gbogbo tí ń jẹ́ bàbá tẹ̀ ń ṣàánú wa tẹ́ ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí ìnira ò ní bá yín tọmọtọmọ o gbogbo ẹ̀yin ìyá alárùbáríkà ẹ̀yin ìyá àdùnnú tẹ́ ń ṣàánú wa tẹ́ ń dúró tì wá tẹ́ ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ dá wa dá ọlọ́run ò ní dá yín náà dá gbèsè ayé yín gbogbo àwọn ọmọ yín ẹ̀ ò ní sunkún lórí wọn yàrá prophetess Títílayọ̀ olówó yẹyẹ má kí ìyá náà padà sẹ́yìn wa tùmí nínú akéwùlà ìyá wa balikisu wa alájà wa ganiya jumi kuku alájà wa arówójọbẹ salaudeen alájà fatima alájà wa kàfílà arówójọbẹ alájà fatima salaudeen kárí gbogbo tí alájà amodúpẹ́ orí olúwa kárí gbogbo tí ń jẹ́yìn ìyá ìyá ìyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹnitá arántí dákọ àtẹnitá arántí dákọ tẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́ lórí ètò yìí lágbára gbogbo lágbára ọlọ́run gbogbo yẹ̀ ò ní kàgbákò ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín òfò ò ní ṣe yín ìbànújẹ́ ò ní jẹ́ tiyín o ẹ ò ní lérí sunkún o ayé ò kì í pẹ̀lẹ́ wọn ò ní tẹ́ ẹjọ́ tẹ́ẹ̀tì ìbànújẹ́ síwájú táyín o wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀sẹ́nu ọ̀nà yín wọn ò ní yín léjìká wọn ò ní ṣe wáàsí tipátipá fún yín lórí àwọn ọmọ yín gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wà lájò ẹ ò ní tán sájò ẹ ò ní nù sájò wọn ò ní fòpin ránṣẹ́ sílé o ọ̀dà bíbí ànẹ́bì ọ̀làlá haúlẹ̀ wọ̀lá kùwọ́tà ilà abilà alóyinazim lẹ́ẹ̀kan sí bọ́dà wa wisdom eh, mr wisdom èyí lọ́jọ́ bí wọn ọlọ́jẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o má jẹ́ fọdún olè ìdágbére fáyé nínú owó nínú ọlá nínú ìdùnnú kẹtí mọ ṣé o mọ́ṣọdún olè lọ́kàn tó kù tẹ́ ẹ mọ̀ sí bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí on the eleven april ní oṣù tá a wáyé ó ní ọjọ́ bíi tèmi náà ọlọ́run dákun mọ́fọdún ilé ìsòkun fún gbogbo wa ọlọ́run já àjọṣọ pọ̀lọpọ̀ ọdún láyé ó sì ti lè kó yá sí kémi ìsẹ́ ẹnìkankan fún mi ní gift birthday gbogbo ẹ̀yin yá wa